إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك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 ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين Dibanding Allah Lawati yang berdosi Atau ikan tiga Fahad wa Muhammad Sallallahu alaihi wasallam Yolah matul ke cuaga Acah orang lain Acah orang jalan Aku berbuat itu tu ajar orang Islam Itu dia begini Kalau dia kaya jawa lima Aswa luri ètò ń tọ́ka sí pé òpin ayé tó súnmọ́ pẹ́kípẹ́kí lábẹ́ agbárin ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún náà sọ́lọ́ níbi ìtumọ̀ àgbélọ̀ àdìgbọ́lá ayé ẹlẹ́ẹ̀kẹta sọ́lọ́dún bàtà ìgbé máa ní kí ọmọ ìdí ọlọ́ọ̀bá ní alágbára àti yóò ní ọjọ́ ẹ̀sán àwọn kan wá bẹ tí ó ṣẹlẹ̀ síwájú ọjọ́ ẹ̀sán náà láti ní àṣírà tó sáà àti mọ̀ sóríṣi méjì àmì àdìyàmà tó ń súnmọ́ lọ́pẹ́ ètí ìsúnmọ́ pẹ́kípẹ́kí ni wọ́n pè ní àṣàrà tó sùn láti sùrọ̀ àwọn ètò tó súnmọ́ pẹ́kípẹ́kí tó ibà sì kúrò ní lóko kò ní àṣàrà tó sùn láti kó bọ̀ lánàá ènìyàn fẹ́ bá ẹlẹ́ẹ̀karùn nínú rẹ̀ tó jẹ́ pé àwọn bíi ti kún tani ẹlẹ́ẹ̀karùn yẹ kó mẹ́ta sínú òun náà ní lórí ilẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó yàtọ̀ sí gbogbo ìdílé lọ́sẹ̀ mọ́ṣí lọ́sẹ̀ ilé ìtura tó àrò yẹn ní ìbú ọrùn àti ìlú ọrùn àti láàrin erékùsù lábọ́ ẹlẹ́kẹfà onílànà èéfín tí ó bu àwọn èèyàn dáhùn kàtàlàyé nígbà pé rọ́bà náà ti fọ́ àmì àdá ìnáwó ìnáwó táwọn èèyàn máa ń fi mọ́ṣáláṣí ẹja fi sẹ́gbẹ̀ẹ́ káwọn ọ̀nà fi mọ́ torí ọ̀rọ̀ tí àwọn èèyàn máa sọ lórí wípé tọ́lọ́mọba ti ní ìyàwó àwọn onígbàgbọ́sí ọjọ́ ìwà tí ìwé àpò àwọn tí ìwé ẹ̀kọ́ sí. ẹlẹ́ẹ̀kejì onájúwé rìṣọ́ọ̀ṣì ní ọ̀dọ̀ ìlà yíyọ tí òwò yọ ní ààyè ibi tí ó ti ń wọ̀ àtàlẹ́ ẹ̀yẹ ẹlẹ́kùnrin lánàá ẹlẹ́ẹ̀kẹjọ òwúrò dábàá mínàlá dábàá kan yọ láti rẹ̀ táwọn yóò rí pé dábàá yóò ti sí ibi ìbẹ̀rẹ̀ tí ọmọ wa ní kátàwọn yẹn tí ọmọ bá wọn sọ̀rọ̀ mọ́mì ní lélẹ̀ káàkiri ní lélẹ̀ mọ́mì ní lélẹ̀ káàkiri ní káàkiri tó wà ní súnmọ́ pẹ́kípẹ́kí. èmi wá sí wá bẹ́ẹ̀ ní òde láti ẹlẹ́ẹ̀kẹsàn-án òwúrò náà ní lẹ́bi sáfìrò náà iná tí wọ́n jáde ètò rẹ̀ nínú àti bíbí yọ̀ jáde láti yẹ mẹ́rin tí wọ́n máa ń gbé àwọn èèyàn kàkà tó wọ́n bá kùn wá lálẹ́ inú òdòdó sẹ́gbẹ̀rún ọ̀hún sì fún un lọ́wọ́ àti jìlá àwọn òkú àyè ní orúkọ ọ̀dọ́ títí ká lóko fi kóra jọ láàyè tí ọlọ́run fẹ́ kí àwọn tó wà kúrò ìṣẹ̀lẹ̀ kóra jọ ń bàdá kí èrè tó wá dúró àwọn tó gbà wọn. eléyìí yàtọ̀ sí àdìsí ìjọ ìjà ìyáma tọ́jú hashimu ìjọ ìjà ìyáma hashimu eléyìí hashimu ilé ayé ni níkan ìgbà iná ẹ̀ ló sì ṣẹlẹ̀ kó tó di pé ayé ọ̀wà àwọn gangan àdìsí ọ̀tọ́ka sí onáà àdìsí Hudzaifah bin Asif Al-Ghifari tàbí kàkàkà tẹ́lẹ̀ nínú ẹ̀ olùsí ọ̀sán àyọ̀sọ́lá ọ̀yọ̀ sáwọn níjọ́ kan lọ́ba ní kí ni àwọn sọ̀rọ̀ lórí àwọn náà sọ̀rọ̀ lórí lórí òrùka yìí náà ní àtàjíǹde ànẹ́bí ọ̀sán àyọ̀sọ́lá bẹ̀rẹ̀ pé àjíǹde ìrọ̀lẹ́ tí ìdè tẹ́kùn kọ́kọ́ ní ohun àmì mẹ́wàá lẹ́yìn ìgbà náà ní sani sọ̀sọ́lá wọ́n قلنا وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس تطرد الناس إلى مخشي oni òṣèlú ọ̀sán sọ pé ìkan yìí gbogbo àwọn mẹ́wẹ̀ẹ́ wá ìlú náà ní nípa tí ó jáde láti ní mẹ́ níbi tó súnmọ́ mọ́ta ìjà ń lọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ báyìí tó ní pé yọ́ọ́ máa lé àwọn èèyàn yọ́ọ́ máa ní wọn lọ síbi ààyè ìkójọ wọn àdìsí wa ló ṣiṣẹ́ lórí ọlá ti dẹ́kun ṣáà ní Palestine àti àwọn ìlú tó ṣe àgbègbè rẹ̀ tó jẹ́ pé ibẹ̀ ní anabi isa alayhi salatu salam bẹ́tẹ̀ nọ́kùnrin ibẹ̀ náà ló ti sọ̀kalẹ̀ nítorí ayé ọbẹ̀ náà àwọn ìfẹ́ tó lọ́ sọ wọn ní nígbà táwọn sọ̀tà àti òkun àtàlí pé bóòlù isa ọ̀sẹ̀ tó wá wá mọ́ àwọn ọmọdé àti nǹkan àwọn sọ̀rọ̀ tó ẹbí general ló ń bẹ báńkì bí àṣẹ lọ́dọ̀ tó wà náà nígbà bá jẹ general àyàfi àmọ́ wa àyàfi lọ́dọ̀ sí ọ̀rọ̀ tiẹ̀ alẹ́ sọ̀rọ̀ àkọsà ayàkúrà ti tọ́ka sí bí wọn bá ti lọ lójú àdìsá ní sọ̀rọ̀ àwọn ẹ̀dùn tọ́ka sí kó sojú àwọn ọ̀pọ̀ tó sojú wọn nígbà tí bí alẹ́ sọ̀rọ̀ àkọsà ó fún padà bọ̀ fún ayé kò tí ì ọlọ́run gbé lọ ọgbẹ́ ìgbẹ́ rẹ̀ ní ìgbà fẹ́ẹ́ lò lọ́nà ọ̀sẹ̀ lọ́kẹ́ ìdẹ́kú. وإنه لعلم للساعة فلا تمترن معه àmì bí òkè ayé súnmọ́ ní ilé yíká ẹ gbọ́dọ̀ jiyàn lórí ẹ̀rọ gbàtà wọn ayọ̀ orí fún ọ̀rọ̀ síbi lọ́lọ́kọ̀rọ̀ sí ọlọ́mọ ọlọ́mọ àdéhùn ìyá rẹ̀ ní ọ̀dẹ́wọ́ tẹ̀sí ẹ̀sẹ̀sẹ̀ náà lọ́lọ́run ṣe ń parí lá obìnrin ìlólóyún láì tó ọkùnrin súnmọ́ tó sì bí àlẹ́bí ìsàlùsà exception yẹn láàrin àwọn yìí bẹ́ẹ̀ náà ni láàrin àwọn ànábì ọlọ́run exception náà lọ́lọ́run tó ṣe fún àyàfi lọ́lọ́run ṣe fún tó fi jẹ́ pé yóò tún wá wá lẹ́yìn ọ̀gá ní sọ́sọ́ àbúrò lọ wọn kò ní kílé wọn kó dá nínú ìmọ̀ yóò jọ ọmọ lẹ́yìn àdúgbò ọ̀nà sọ̀rọ̀ àdùsọ́lá yóò sì máa lo ìlànà òfin Islam ńgbà tó bá dé gbogbo ní jáde lé bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́dẹ̀ ló kù bá bá ọ̀gbẹ́ tó wọ́tá kò sí ní báyìí bá ilé ìjọsìn bẹ́ẹ̀ kò sí ilé ìjọsìn Islam so eré ti clear lọ́wọ́ bá àwọn lójú àbí ó jẹ tó jẹ bólú lọ́rọ̀ ibi yẹn jíjà náà lẹ́nu wọn kò ní gbogbo tí Islam mú wa tó lè ó fi ṣe kò ń gẹ́ yóò fi ṣe lọ́rọ̀ ẹ̀ ní wọn tó yẹ kí nìyẹn wọn máa tó jù lọ ìyẹn jíjà àyè ìrújú bẹ́ẹ̀ lọ́wọ́ ìrújú bẹ́ẹ̀ lọ́wọ́ àdéhùn ẹ̀ adọ̀rọ̀ bá ìlànà ti olórí wọn oná ní àdúgbò ọlọ́run oná sì ní màdí oná sì ní ìta ọ̀yà lóríṣiríṣi tí òun jọra sẹ́yìn bá ti dì báwọn ìwé lọ́wọ́ sọ̀rọ̀ orí ìtọ́lọ̀ ọba sọ nínú sọ́ọ̀tà alẹ́ kan lọ́jà àkọ́kọ́ pàṣẹ́wọ̀n sí ìwọ̀n tí wọ́n lè ní àdúrà àlejò àdúrà nínú àyà tó ń kà lọ́sọ̀rọ̀ lórí náà ó خام الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه من ابتغاء الفتنة وابتغاء تأويله àwọn tá a lè fẹ́ lọ́sọ̀rọ̀ ètò nínú tí a mọ̀ ọ́ pàtàkì àti ọlọ́run lọ́sọ̀rọ̀ ẹ̀kọ́ wa خام الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه من ابتغاء الفتنة وابتغاء تأويله fìdínà wọn wá wọn fẹ́ kó bá fẹ́ kó fẹ́ lódì kó fi báyìí fẹ́ yẹn ti ọmọ sọlọ ní àárẹ̀ ìgbẹ́ lọ́nà ìlú àwọn ìgbà yẹn sùkà àwọn máa ti nínú ẹgbẹ́ ààrẹ ìgbẹ́ lọ́kàn rẹ̀ àwọn tó bá wúni bá wọn láti mọ̀ rẹ̀ ẹ̀ sọ̀rọ̀ lọ. ìtọ́wá yé wa nínú ẹ̀kọ́ ní ká sọ. káwá ti ti pẹ̀lú ẹ̀ kálájẹ pé dọ́kítà rẹ̀ ní ìwà gbogbo ayéjọba ló ń fọra kọ̀sáyé fún ewé. ìdí wọn sọ ti lájẹ ní àdúgbò sí ayé fún àfẹnudọ́lọ́ ńlá kọ́sẹ́ náà tọ́lọ́ ibẹ̀ náà ni àwọn mi yóò ti kójọ tí wọ́n pa dẹ̀já àti sàlàyé pé ànábi sàlẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni wọ́n pa dẹ̀já yìí. ilẹ̀ sáàmù yìí ó sì tún jẹ́ ilẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ànábi ọlọ́run lò nínú ọmọ Israẹli orí ilẹ̀ sáàmù náà lọ́dọ̀ tó lọ́sẹ̀ sí wọn. gbàtí ànábi sallallahu alaihi wasallam ló sì rìn ìrìn òkè lọ sí òkè ọkọ̀ lọ sí káàkiri lẹ́yìn káàbà ọlọ sí bẹ́ẹ̀ lọ rẹ àti mẹfún ọsẹ tó wà lọ sí sánà ìtumọ̀ ẹgbẹ́ àjẹwò nínú Islam àti ọsọlọ àjẹsọ sọlọ ẹgbẹ́ ìlàsọsọ ìdòwò rẹ á ìlà ìlà sára àtúnṣe táwọn fẹẹ gba ẹ̀gbẹ́ wọn fẹẹ gba lálẹ́ lórí ìmúta bá ń bí àbẹ ìlọrin àti mọ́sálásí mẹ́ta ọ kò sí káwọn làbẹ ọ káwọn lòdì èsì ìmọ̀ ọgbẹ mẹ́ta. àyẹ̀wò sọlọ àjẹsọ àgbẹ̀ pé ilẹ̀ ààrẹ mọ́sálásí mi ọmọ sí lè bẹ́ẹ̀ nà ọmọ sí lè làásọ àti mọ́sálásí tọ́wà lọ sí bẹ́ẹ̀ pàmòlé ìtọ́wà lọ́bẹ̀ ládàá rẹ̀ yàtọ̀ sí àwọn mọ́sálásí mi mọ́sálásí kan ti mọ́kà lọ́lá jù ìrìn ẹ̀ka tó ọba kí ládàá one hundred thousand sí mọ́sálásí mi ti one thousand lórí mọ́sálásí mi. Jerusalem five hundred ní lórí mọ́sálásí mi ẹ̀tọ́ náà bá ní kọjá ọmọ mọ́kà orí ilé náà mọ̀ ẹ́ bá wà ní òru inú ilé rẹ̀ tọ́lọ̀ kọ́ sáà àjíǹde ẹ̀ ìkójọ ti lè tí a ní náà yóò ṣe òun náà ní pé ó lé àwọn ìjọ sórí ilẹ̀ ilẹ̀ sáà ní ààyè àwọn tó kù láàyè ìjọ lórí ilẹ̀ sáà mọ́ ẹ̀ náà wọ́n ìbádùn ìbárànwá tó wà níbàmù ẹ bá ṣe gbọ́ wa eléyìí yàtọ̀ sí àdídì tí ọ̀bẹ àti àwọn kan lọ káṣíwò kó náà kí kálukú dìde ní ẹsẹ̀ ìwé òní wọ̀ kàkàkà àdọ̀dọ̀ wà lára rẹ̀ bẹ́ẹ̀ náà sì kò ní wọ́n wà lára. nọ́ọ̀sù àdídì wa rè ọwọ́ àdúgbò ẹ̀kọ́ mùsùlùmí látọ̀dọ̀ òwe ọmọ àti àlùfààrí ó ní ìtọ́lá àdàbí yìí sọ́lá ọ̀gá wa àlè òṣèlú àmàlẹ́ yìí náà ونحن نتذاكر ونتلاعب أواسي جانتين فرجل دور فقال ما تذاكروا سيرا نساعد في الرؤيا فرجل إلى نرجع الرجل دور رسي قالوا نذكر الساعة وأصبح النبي صلى الله عليه وسلم الرجل أتيت إلى منصر قال الرسول صلى الله عليه وسلم إنها لن تقوم حتى ترون قبل عشر آيات ọ̀rọ̀ àjíǹde yìí kọmọ ní ti ṣẹlẹ̀ títí tẹ́ fi rí ohun àmì mẹ́wàá gbáko ohun àmì mẹ́wàá ńlẹ́rìí fàdákà òṣìṣẹ́ ọlọ́run wá ka àwọn wọ̀nyí sílẹ̀ àwọn ohun àmì mẹ́wàá yìí àdáṣà sálàmù wá ka gbogbo ẹ̀ fún wa nítorí àmọ́ wa ni pé a ti gé e ní ọ̀tọ̀ọ̀tọ̀ síwájú ó ní àdùkán alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni èéfín wọ̀dàjáàlì àti dàjáàlì asokùnsẹ́sìn wàdáàbà àti dábà tí ó yọ láti lẹ̀ wọ̀tòló ìṣàmùsì mímọ́ kìrìbì ha àti yíyọ òòrùn láti ibi tó ti wọ̀ odi mélòó báyẹn odi mẹ́rin wànùzúlù ìsà àlẹ́sàlá ilẹ̀ ẹ̀ wànùzúlù ìsà ibn Maryam sallallahu alayhi wa sallam àti sísọ̀kalẹ̀ ìsà ọmọ Maryam odi márùn-ún wọ̀ yá jújù wà má jù àti yá jújù àti má jújù odi wọ́sàlátàtù kùsùfin àti títẹ̀rí ilẹ̀ mẹ́ta tẹ́bá fi mẹ́ta fún mẹ́fà ojú mélòó ojú mẹ́sàn hasfun bil mashriq títẹ̀rí ilẹ̀ ní ibi tó rùn ti ń yọ wà hasfun bil maghrib títẹ̀rí ilẹ̀ níbi tó rùn ti ń wọ̀ wà hasfun bí jaziratul arab tẹ̀mọ́ ń pè ní island wà á kìlú dáàlìkà náírà sákòrò jòmìnà ní yamani òṣèlú ọ̀sán sára wa sọ pé ìǹtọ́ parí rẹ̀ òun náà ni iná kan tí ó jáde láti yamani tẹ́tùrúdù náà sáyìlá máṣàlìhìm tí ó máa lé àwọn èèyàn jọ lọ síbi tí ọlọ́ọ̀bọ ti kó wọn jọ tí ìparun wà dé bá àwọn èèyàn tó bá ṣẹ́kù òun náà ní orí ilẹ̀ Damascus Syria àti environment yẹn àti Palestine gbogbo náà wà mẹ́ẹ̀. nílẹ̀ ẹ̀gbọ́n wa mi nù sọ̀rọ̀ Muslim náà ọwọ́ wa látọ̀dọ̀ àbí sariha Hudhayfa ibn Asi ọ̀nà ni ó ní káàna nàbí sallallahu alayhi wa sallam fi ghurfatin ó ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọ wà nínú yàrá kan wa nahnu asfala minhu àwa wà ní ìsàlẹ̀ rẹ̀ fattala ilayna òṣìṣẹ́ ọlọ́run wá yọjú sí wa faqala ọwọ́ sọ wípé máa tẹ̀lé kúrú kí lè sọ kó nà sáà a ní òfin ayé náà ní ọ̀rọ̀ nípa ìṣìyàmà kọ́ tí ó lọ́sọ̀ sọ́ra wọn sọ pé iná sáà tàlá tàkùnù àtà tàkùnù àjọ àyà òfin ayé tó lè ti dé àṣìyàmà lè ti dìde tí ẹ fi rí àmì mẹ́wàá nígbà bẹ́ẹ̀ ní oníkásí tó ń bèrè títẹ̀lé ilẹ̀ níbi tó ń ti wọ̀ ọ̀hásùn fèlìmọ̀ṣẹ̀rẹ̀ fèlìmọ̀ṣẹ̀rẹ̀ títẹ̀lé ilẹ̀ ní ibi tí òun ti wọ̀ ibi tó ń ti yọ ọ̀gá ọ̀hásùn fèlìmọ̀ṣẹ̀rẹ̀ àrọ̀ títẹ̀lé ilẹ̀ ní erékùsù lárọ́ wọ́dọ̀ án àti ebi tí ó ka gbogbo àwọn yẹn wọ́n tẹ̀ ṣá àti àyọ̀sí òun tẹ̀ ṣá wàdí àti sátúlá bẹ́ẹ̀ náà ti dábà sí ọ̀rọ̀ láti lẹ̀ wà máa dúdú wà máa wọ̀yá dúdú wà máa dúdú àti yá dúdú àti máa dúdú wọ́n tún lórí ṣáàmùsì ní ìtàn níbi ha àti yíyọ òòrùn níbi tó ti ń bọ̀ wà náà ń dákọ̀ lómi táà ní kúrò láti àdìm àti iná kan tí ó yọ láti yẹmẹn àyẹ̀tẹ̀ náà yẹmẹn ní jáde àdìm ní kúrò láti àdìm tẹ́lifáàlù náà yọ bẹ̀rẹ̀ bí àwọn afa àwọn tí ó bá sọ pé láàyè kúrò nàbí ìsọ̀rọ̀ àyẹ̀sọ̀dá wà kọ́lá àdúgbò kìlá àjọra ó ní apá kan nínú àwọn tí wọn bá ti wá nígbà tí wọn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ wá ó ní ìṣòro ìṣàlùmọ́ rẹ̀ wọ́n ní bí ẹ̀ ọ̀sán àwọn tó bá fún báyìí àtẹnudọ́gbọ́gbọ́ àtẹnudọ́gbọ́síkejì àtẹnudọ́gbọ́kẹ́yìn gbogbo ọjọ́ kù kílódú kílódú kílódú ìpayà yọ ọ̀sẹ̀ kálukú kálukú ọ̀bà kú lọ ọlọ́mọ sàmúwà tí ìpayà bá Ah, eh. ní abẹ́rẹ́ rẹ̀ ní ọ̀tọ́ ọ̀rẹ́ ní ọ̀sẹ̀ ní ìlọ́dọ̀ọ́dún làwọn ẹ̀fẹ́ ti bá ẹ̀jẹ̀ tó lè já láti àwọn lára àkà èyí náà dé rẹ̀ ní wọlé ní bá wọlé tọ́tọ́ ní wọn ní ẹgbẹ́ bàbá ẹ̀wọ̀n tó tóbi ọlọ́ sòtí ìgbà yà wọ́n kọ̀ àwọn àkàrà nígbà tí ẹ bá gbọ́ pé ìsún ọ̀pọ̀ lóyè nígbà tí ìsìn àná ìtọ́sí àtàlùmí ọ̀nà ọ̀nà ọ̀bá yà á ah, kí lè lè kí lè tọ́ kí lè tọ́ gbígbà yẹn ti dé ìlú tí ìkú òde bá ọba fẹ́ lọ́rọ̀ ní ìlú wa torí ọgbà láti kò sáré pé látàkó kò sáré látàkó àárín náà gbáyé mi bí àdúrà àwọn òkúti mẹ́rin. alábàámu wọ́n máa pèrè sínú sóòrò sínú wo gbóòrò ni wọ́n ti rí ọ̀rọ̀ ìlọ́wọ́ wọ́n méjì lábáwá oná ìjẹ́ àsòrò àmì àpò oná ìjẹ́ àpá kẹ́wọ́sọ̀wá lọ́nà bí àwọn òkúlò sóòlù àti nàkúlù wà lọ kùrán ẹjọ fẹ kù sínú fèrè yẹn onáyẹ nínú àmàlẹ́kà tó gba inú ọ̀nà kàdí náà sọ̀rọ̀ àbùkù onáyẹ ìsọ̀rọ̀ bí ọlọ́run bá gbéra ìdàmà àbùkù ìlà àṣẹ ayé àkúlẹ̀ òun fẹ́ kù tọ́ba kù ọwọ́ fún fẹ́ kù tó ṣe gbogbo kan ṣùgbọ́n ọlọ́run ní sínú ẹ̀rú onílà àgbègbè kan ọlọ́run àmàlẹ́kà ìkọ̀rí wọn ikọ̀ kọ̀ọ̀kan kálukú náà tún dúró lórí. jìbìrì ìlú àwọn mí làbẹ́ ní ẹjọ́ ṣe ìsáàlà mẹ́sẹ̀jì fáwọn òṣìṣẹ́. mọ́lákùnrin mọ́ oṣù láìka àkókò náà láwọn aṣọ wọn bẹ̀rẹ̀ abẹ́. bẹ́ẹ̀ náà ni mìkáyì fẹ́kùn lọ́wọ́ àbí òdò rírọ̀ àtàrí ìsìnkì ọlọ́ọ̀fọ́ mọ̀ sí fáwọn ẹ̀dá rẹ̀ lórí bẹ́ẹ̀. ó náà láwọn aṣọ òṣìṣẹ́ bẹ̀rẹ̀ ní ìsàlẹ̀ lábẹ́ ni àwọn èkú náà lóríṣiríṣi ìsirafíìlù yìí ojúṣe ti ẹni bèrè tí ó kan níjọ náà gbóhùn ní bèrè ṣe rí ọlọ́ọ̀bá nìkan náà lọ́mọ bí ó ṣe gbogbo gbóhùn rẹ̀ ó ṣe tó ọlọ́ọ̀bá nìkan lọ́mọ àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn náà àti ọjọ́ mẹ́wàá ó ṣe sí pariwo ìgbéga ro ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àti ìgbéga ro tó tó tọ́ndà tó tó àrà àwọn sáyẹ̀nsì tẹ́sán ìpínpín ara ní ohun sí bàbá náà fà á ẹgbẹ́ ọ̀fẹ́ ọlọ́run náà tẹ̀ lásìkò yẹn lọ lọ́wọ́ ẹgbẹ́ ọ̀. ìjọ tí ọ̀fẹ́ kù sí ìjọ wo ìjọ òfin ayé ni tó ti náà àdìsá ní ìgbọ̀sọ́lá náà àdìsá pé ìjọ jimá ni òun yóò dùbà yìí nínú àdìsí ni ìjọ náà sọ̀rọ̀ àwọn pé gbogbo dábàá àbáta ni wọ́n fẹ́ jimá àkọ́mẹ́dé ni àdìsí ni ìjọ tẹ̀mí mọ́ nínú àdìsí wa ní sọ́yìn mọ́sílẹ̀ lọ́dọ̀ àbúrò rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ pé pé káyọ̀ yọ ní sọ̀rọ̀ àti àlẹ́ ìṣàn fi ọ̀pẹ̀ ní màá. ọjọ́ tó lórí ìṣòro máa yọ bẹ́ nínú ọjọ́ náà jọ ìmọ̀ bí èkó ìka àdá ìlú yọ jímọ̀ àbámu náà lọ́dọ̀ dàbí àdáwà ìṣàkóso. wà fi omi nílá ìdáná ọjọ́ jímọ̀ kan lọ́dọ̀ ti kọ́kọ́ àjẹ́nà wà fi èkó kéjà mẹ́ta gbà mùsùlùmí àjáde náà tẹ̀lé ìlú yọ jímọ̀ ní ìlànà lọ́dọ̀ ìgbọ̀dá ìgbọ̀mẹ̀ wàlá àtẹ̀kù mùsùlùmí ọ̀gá yóò dédé àtijọ́ jimá sọ̀dá yìí ọ̀sọ̀ tó wà fí wà fí ètò bá ló irú ìjọ jimá náà iná ìjọ àjíjẹ rẹ̀ èyí tó wà sí pé ọjọ́ jimá ọjọ́ ẹ̀ka ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àti máa ń pè àwọn bàbá sí jimá tí nǹkan kọ̀ ṣẹlẹ̀ ẹ̀rọ ìlú jimá ọlọ́dúnrún àwọn olùkó èyí jimá òní ayé òkú parẹ́ ọlọ́pàá yìí gbẹ láti sọ fún wa nínú kùráì yìí gbogbo tọ́lẹ́mì pátá ní ọ̀bà rẹ̀ ọlọ́ọ̀bà ìjọ láti ní owó ọlọ́ọ̀bà sọ nínú ṣúrọ̀tọ̀rọ̀ náà àyà twenty six dé twenty nine dé twenty eight wé olùdókòwò àlè àbá pẹ̀lú bọ́ ọtí òrò bíkà lórí dada àdéwálé ìkírọ́ dé twenty seven yẹn ọlọ́ni gbogbo tó àlóyè pẹ̀lú ọ̀nà ojú títà náà ní ìgbà gbogbo nǹkan tọ́pà tọ́lúbọ́ra ojú kò sí láti ojú ìyàwó rẹ̀ sí láti ojú bọ́mọ rẹ̀ sí láti lọ. ìnípa máa fi gbogbo nǹkan àtẹ̀tórí bí àtẹ̀tí òní bí kúlù mọ́ ní ayé àbá gbogbo lọ́wọ́ àlórí ní ìpẹ̀lẹ́ ọ̀nà ọ̀yẹ̀kùnkọ́ wájú rọ̀ bíkà lórí gàdá níwájú ìjọ. بالتوبي والإكرام الله تعالى من الدنيا عملي إن سورة البقرة آية 18 قال كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون gbogbo gbẹpátá iná ìparó rẹ wá àyàfó náà wà nípa tó ní ọ̀dọ̀ ẹgbẹ́ lọ́nà wà nípa ìparó rẹ wá náà nílé láwùjọ tó fún ìjọba agbára ọlọ́run tó ní ọba ọba ọbalábọ́wá pọ̀ olùkọ́ ìdájọ́ ọ̀gbọ̀n ìdájọ́ wa pọ̀ nílé ìdìbò láwùjọ tó kún mọ̀ ṣe ìjọba máa ní ìyá ọ̀gbìn tí ní náà yẹ ọlá ọlọ́ọ̀bá ló ní wáyé lẹ́yìn ìṣòro ìjọba ọ̀dọ̀ ọlọ́run náà lẹ́sẹ̀ nípadà sí nígbà tí ọlọ́ọ̀bá ń wọ́n fẹ́ ọlọ́run sọ pé gbogbo nǹkan yóò ta àbí ọlọ́run lábẹ́ nínú sọ́ọ̀tù sọ́mà ayé àti èyí ọlọ́run àdìgbẹ́ láti pé wájú pépà sórí pásítọ̀ nípa máa ń gbé sàmà wá sí wa máa bẹ̀rẹ̀ àbúrò ilé ńlá máa tó ń mọ̀ nípa bí ìwòkúrọ́. wọ́n tún wá mẹ́kù sí lẹ́ẹ̀kejì lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló àti kàlẹ́bí ọ̀dọ́ àbá àdìsọ́lá mi ọ̀sọ̀lá yẹ kí lẹ́yìn ìwúrí ọ̀rọ̀ fàyídà ìyá ìyàwó lámẹ́tẹ́ ìyá ọba ti mú àwọn ògbọ́n a ìwúlélẹ́yìn nǹkan yẹn àwọn ọ̀rẹ́ pa ọ̀pọ̀ mẹ́lẹ́ yẹn gbogbo ẹ̀yẹ tí ń bẹ lórí rẹ̀ pátá ilé ọ̀pọ̀ ọ̀sẹ̀ tí ó wù ọ̀rọ̀ ṣùgbọ́n bọ̀ bá gbọ́ náà ìdí bá ń ti lọ náà ní òkun tí ó ṣe tí ó ti ṣe kò lè lọ rẹ̀ bí ẹ gbẹ́sẹ̀ kan wá sí bẹ́ẹ̀ kò sí bí ẹ padà lọ́mọdé kò sí lọ́nà ọ̀la fi sọ fún wa lọ́nà fi àfi àyàfọ́ pẹ̀lú bẹ̀rù àti ojú iná ìlú pàpà ọ̀gá náà ọwọ́ àti máa ti sọ ẹ́ kó sí lọ́dọ̀ àbúlẹ̀ ní àwọn olùdó àwọn àtọ́nà kọ́kẹ́ kọ́kẹ́ wà bẹ́ẹ̀ náà tàbí làwọn méjèèjì. ipò ìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àwòsálà ọ̀sọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ nínú ẹ̀ ó tó mọ ìlú bá kòkè ńgbọ́ ọba wáyá ìsìlẹ̀ bí tọ́ ọkùnrin máa jẹ́ kíkà á kí lélẹ́ lọ́sẹ̀lẹ̀ àbíkèdè kan ní kọ́ òjijì ọlọ́sọ̀tọ́lá sọ pé wà á wúwá ló máa yẹ ẹ̀sùn àrùn tó rọrùn tó yẹ ló ń tó àwọn ẹ̀yìn nìyí. ẹgbẹ́ ọ̀kọ́kọ́ iná àti èèyàn ló lè gbé inú wà àbúni rẹ̀ kọ́ ọ̀yẹ́sà lójú ẹsẹ̀ ni omi ó wù onígbó wa tí ó wù wọ̀yẹ́sà kò ná àwọn èèyàn ó sì mọ́kànlá lẹ́yìn ìgbà náà lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́nà ọ̀sẹ̀ wà á fi òdò kan ránṣẹ́ tí ó sọ̀rọ̀ rẹ̀ kà á nà ó pàtì tí ó dàgẹ́ mílì tí ó mọ̀tò wíníwíníwíníwíní pàtàkì tó wíní wà ti sáàdù náà ara àwọn èèyàn àti bẹ̀rẹ̀ yóò ti wù dé nígbà tí kókó tó dìde nù lẹ́yẹ̀ fún wọn yóò fà ó dé ìkọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà wọ́n wà tó fẹ́ kó kejì ìyá fún òfin ní ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó dé ìbárọ̀ ni wọ́n ṣe wá gbogbo ẹlẹ́ẹ̀kejì àwọn èdè ni wọ́n wá dìde tí ọmọ wù wọn. gẹ́gà ti sọ ètò ìrẹ̀lẹ̀ lọ́rọ̀ àwọn náà ti pé ẹ̀kú méjì náà ni wọ́n pè sí gbogbo yẹn. àwọn bẹ́ẹ̀ náà wọ́n fi sọ pé ẹ̀kú mẹ́ta ni wọ́n ṣe lè sá wà ní pèlè yẹn. ìgbé wọn kọ ọfẹ ní ọkọ ọkùnrin kan tí pàyọ bá mi náà yóò tó wá sọ ìmí ilẹ̀ ìgbà làwọn ìwà yóò tó wá sẹ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó dé àdìdì ṣùgbọ́n ẹni tó súnmọ́ jù lásọ yẹn ike ìtajà kíkú yọ sẹ̀lẹ̀ pọ̀ pẹ̀lú òkòlè ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ tó náà nítorí tẹ̀sí ni ẹ̀. koran wa pẹ̀lú pé obìnrin náà kò fi sọ títẹ́ bí ìsinú wo láàyè mí ó tó pè ní àrọ́ dífà gbígbẹ́ pé yàrá àkọ́kọ́ àrọ́ dífà fẹ́rẹ̀ fẹ́rẹ̀ lẹ́yìn inú èdè lábáàsì rèé nígbà tẹ́lẹ̀ lọ́wọ́ àjòkò lórí ẹni lẹ́yìn tí kì í jẹ́kọ̀ọ́ ní ẹ̀yìn rẹ̀ ẹni tó kò lẹ́yìn ọmọ tó lọ́rọ̀ ní náà làwọn yóò máa lò fọ́tọ́rọ́ ti bá kéfẹ́ nígbà wọn bá fẹ́ fi kíkẹ́ rẹ̀ yọ wọn fi ọ̀gá sọ kí ni fi ọ̀gá wọn fún ayọ̀ ayọ̀ lọ́gbà wà ní tòsí <laughs> ọlọ́run àyíkọ́ lásán wọn apá ilé ìtúsọ́nù nàìjíríà àyà ti ní sí ìkẹrìnlá ọlọ́run ọba ìgbàlá sọ pé àwọn ìlà ìṣe ìtọ́jú rọ̀ ní wọn náà gbà á ti wà lọ́kọ́ wọn náà ti tọ́ ti sọ wọ́n sáàbì á ti sábẹ̀ wọ́ fọ́nsáàbì á ti sábẹ̀ á fọ́nsáàbì kọ́ ti sábẹ̀ wọ́ fọ́nìmùdá gbèrò ti ọ̀rọ̀ yàwùmọ́ tẹ̀lé tó rọ̀ jù wá tẹ̀síwájú àrọ̀ jù wá. يومئذ خاسفة الصلاة خاشعة يقولون إنا لمردودون في الحافرة أي لا كنا عظاما نشرا قالوا تلك إذا كرة خاسرة إنما هي زجرة واحدة فإذا هم الساهرة فمن والنازعات غرقا ومرة الأرض ملائكة كما قال يا من قابل tí a máa ń pa ẹyọ tó àti tìmí adájọ́ sáà sọ pé bí ìbàdí ìyàn gbogbo ìran ní awọ láàyè tó wá gbé lórí iná tó wá gbé lórí iná bẹ́ẹ̀ ni àwọn àwọn amọ̀lẹ́kùn tó wá pàdé láàbùjọ ìnira ni onígbàdùnrà ìlànà rẹ̀ wọn ná ṣìṣọ́ ọ̀sìn náà ṣọ́ amọ̀lẹ́kùn tó wọn pẹ̀lú àwọn pẹ̀lú àwọn gómìnà nígbà wọn bá dé pẹ̀lú mẹ́ta pẹ̀lú ìdá sẹ́sà wọn kú wá pé àwọn ìṣẹ́dá òṣìṣẹ́dá díẹ̀ ṣùgbọ́n ìyá náà bẹ́ẹ̀ o ìyá náà bẹ́ẹ̀ o ẹ wá sàlẹ̀ ha ọlọ́run ló búra pẹ̀lú àwọn mọ̀láyà kí wọ́n máa ń lù ẹ́ nínú ọtí ló pé pé pàtó wọn bá wọn sẹ́ wọ́n á lọ bí bàtí bí bàtí wà lù eré tí wọ́n tó kọjá ti bàá lù ó sì lù ẹ̀ lọ nínú atẹ́nu pàṣà àbíkọ̀ sàbíkọ̀ àwọn mọ̀láyà kí wọ́n máa sábà pàǹtì fàlùkùdà gbèrò ìyàmọ́. ọlọ́run fúra pẹ̀lú àwọn ọ̀láyà kó òkú àdáhùn ayé lílọ́ ọ̀nà ọmọ ọmọ ṣètò rẹ̀ ní àwọn ọ̀tọ́nà pé wa wọn àdọ́nà fúra sí yàwó ọmọ tẹ̀lé ní kọ̀ọ̀rọ̀ ìfà ọjọ́ ń bọ̀ tó ọmọ fèrè sínú wo ọwọ́ àrùn ọkọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìyá àkọ́kọ́ nìyẹn bá wù á ọ̀rọ̀ ìfà owó òṣèlú owó owó láwọn ti kó mi bàtà nílà wọn dé ya rẹ tọ́ba ti fi kẹsẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ọ̀dẹ fàyè ìdílé máa bí ẹ̀ka ìdílé àti ọmọ àdídá àti ìdíta wí ìdájọ́ ìgbà ẹ̀yọ kan lọ́wọ́ náà ní òní tó méjì wọ́n sẹ́ni ká tí ò lè gbọ́ ńgbà tó wọ́n nígbà tí ìdájà tó wọ́n bá tó mi kẹlẹ́tẹ̀ máa ń nàyẹ̀ bí ah, abẹ́ ìgbà tí ń gba lẹ́tẹ̀ láti wọ́n kékeré fáyidà òǹkè sàájọ kájọ kàkà àdéhùn ìbẹ̀rẹ̀ sá kódà ní sọ́ọ̀rì àti ọ̀rọ̀ tó yá wà ìlànà ìdáradáná ní ọ̀rọ̀dọ́dún àbúgá. tára jẹ́ àwọn tí táwọn ń sìn àwọn káàkiri fún ìdílé gbé àwọn kọ́nà jẹ́ kí ọjọ́ náà kọjá fún wa. ta fẹ́ẹ́ bẹ̀rẹ̀ ní pé ọlọ́ọ̀bà ìjọba yóò ní kí wọ́n kọ̀ọ̀kẹ́ sínú òwò tí wọ́n bá ti kọ̀ọ̀kẹ́ sínú òwò alákọ̀ọ́kọ́ yọ ọjọ́ òfin ayé òfin lọ́gbọ́ náà yọ ọkọ̀ àbùdá tí wọ́n máa lọ lọ́dọ̀ àtúwọ́ wa wà ní ìlànà ìkéde náà ní ìlànà ìṣòfò tó yọ ọ̀rọ̀ lẹ́yìn náà lọ́wọ́ àtúntò ìtàbí fóònù náà pàṣẹ tọ́ba jẹ́ fóònù náà ti wà lórí ẹni tó ti kú náà lọ́wọ́ ti bàyà gbé yàtà ìrìn láti kọ́ wa so ibẹ̀ láti ṣe ìṣà olóògbé ọlọ́ àtùmọ̀ bá ibẹ̀ lọ́lọ́la so wọn bá ti akọ́ ìkọlọ́ ti wù lẹ́yìn ìgbà tí a bá kú lórí ọ̀rọ̀ rẹ̀ á sì wá bẹ́ẹ̀ lórí àwa ìjọ ìpè àná àwọn ẹ̀kọ́ ìdíje ẹjọ́ ìjà ìjà kẹ́lí kura ti sọ wa àwọn ẹ̀kọ́ ìjọ yóò di òkè tí pé ẹ̀ka nìkan ni àwọn kàmí náà kò tẹ̀lé ìwòsàn ní ìjà sọ̀kọ́lọ̀ wa kò pè mí rẹ̀ farakọ̀lá kàmí sọ̀rọ̀ wa ìlà nígbà ọ̀sẹ̀ òkà ọ̀sẹ̀ àdúrà ni wọ́n ti wá sọ̀kà ọ̀sẹ̀ àmì ọ̀rọ̀.